oríṣiríṣi ọ̀rọ̀ ni làwọn èèyàn máa ń sọ sí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè matthew àrẹ̀mú òkìkíọlá ọbásanjọ́ pẹ̀lú bí wọ́n ló ṣe yẹ̀yẹ́ àwọn ọba làwọn ọba yorùbá lásìkò tó fẹ́ bá ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe aṣọ lójú ojú ọ̀nà ìsẹ́yìn sí ìlú ọ̀yọ́ tí wọ́n ṣí lánàá ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ friday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án tá a wà yìí tẹlifíṣàn yorùbá tí ò tọgbọ́ pé lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé tó parí ojú ọ̀nà ìsẹ́yìn sí ìlú ọ̀yọ́ ìlú ránṣẹ́ pé olóyè olúṣẹ́gun ọbásanjọ́ tó jẹ́ ààrẹ ológun orílẹ̀-èdè yìí láàrin ọdún 1976 sọ́dún 79 tó tó jẹ́ ààrẹ alágbádá lórílẹ̀-èdè yìí láàrin ọdún 1999 sọ́dún 2007 pé kó wá báwọn ṣe aṣọ lójú eégún ojú ọ̀nà náà àsìkò tọ́bánjọ́ ìfẹ́ ṣe aṣọ lójú eégún ojú ọ̀nà yìí iná ló kí gbogbo àwọn ọba àpapọ̀ àwọn ọba ìlú àpòjù òkè ògùn tó wà níbi ayẹyẹ náà ṣùgbọ́n lẹ́yìn tó débẹ̀ tó kí àwọn ọba tán lórí pórí ìjókòó làwọn ọba wà tán jùlù kẹrẹ sí i pé ọba ń kí ẹ o níṣẹ́ wọn má ní Ọbásanjọ́ fà ìbínú yọ tó ní báwo làwọn ọba ó ṣe máa kírun lórí ìjókòó tán jùlù kẹrẹ bí pọ́mọdé lòun tàbí òun ń ṣàgbọ́ olóṣèlú kíákíá ìní ẹbọrọ òwú gẹ́gẹ́ bọ́ ṣe máa ń pe Ọbásanjọ́ ló ti pariwo máwọn ọba náà pé afira ọba wo lẹ́ ń pera yín ó yẹ lórí ìjókòó kẹ́ kí ni o lèèyàn bá bu ọlá fún yín ó yẹ náà bu ọlá fún èèyàn ni níṣẹ́ làwọn ọmọ ọba ìlú òkè ògùn yìí ni wọ́n máa dìde táwọn náà dìde ni wọ́n ń pa tẹ̀lé àṣẹ tí Ọbásanjọ́ pa fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́básanjọ́ máa bẹ̀rẹ̀ sí ní tú àwọn àṣírí ọba ó ní lóòótọ́ ọba bá lórí ohun gbogbo ọba ni ọba yóò máa jẹ́ ṣùgbọ́n ní kálọ̀ mọ̀ wípé olóṣèlú ò ń ṣẹgbẹ́ ọba o ó ní pàápàá gómìnà àti ààrẹ ó ní wọn kì í ṣẹgbẹ́ ọba lọ́nà kọnà ó láti báwọn bá ń tanra àwọn jẹ o làwọn pè wọ́n kábíyèsí ó ní lẹ́yìn wọ́n mọ̀ pé gómìnà àti ọba ó jù wọ́n lọ ó ní láti àsìkò náà lọ bí wọ́n bá pàdé gómìnà tó fi wọ́n jọba tàbí ààrẹ ó ní ká máa bu ọ̀wọ̀ fún un báwọn bá bu ọ̀wọ̀ fún wọn káwọn náà bu ọ̀wọ̀ fáwọn nítorí bí àwọn bá kì í ní àti ìfáwó padà ní Ọbásanjọ́ wá tú àṣírí ńlá oníṣẹ́ rí òun o lásìkò tóun wà ní ipò ààrẹ wọ́n rí i pé òun máa ń dọ̀bálẹ̀ gbalaja fún àwọn ọba ó ní lóòótọ́ ni o olójú ayé lójú àwọn èèyàn làwọn ti ń ṣèyẹn ó ní ṣùgbọ́n báwọn bá dé kọ̀rọ̀ ó ni gbogbo àwọn ọba máa ń dọ̀bálẹ̀ gbalaja fún wọn o tí wọn yóò gbàgbé pé ọba alẹ́ àwọn níṣẹ́ lọ̀rọ̀ mà ti ń jà rẹ̀ lórí ẹ̀rọ ayélujára pàápàá látìgbà tí fídíò ìṣẹ̀lẹ̀ náà ti lu síta tó sì jẹ́ pé báwọn kan ṣe ń sọ̀rọ̀ sí Ọbásanjọ́ wípé ìwà rádaràda ló wù àti pé ó rí àwọn ọba ìlú òkè ògùn fẹ́ pẹ̀lú bó ṣe ní kọ́dìdé kí òun pẹ̀lú bó tún ṣe ń tú àṣírí báwọn ọba máa ń dọ̀bálẹ̀ fóun ní kọ̀rọ̀ ṣùgbọ́n táwọn míì ń sọ wípé òdodo ọ̀rọ̀ ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ wípé olóṣèlú àti ìjọba kì í ṣẹgbẹ́ ọba àti wípé òdodo ọ̀rọ̀ ni bàbá ń sọ páwọn ọba wọ́n ń gbé adé sílẹ̀ wọ́n sì ń dọ̀bálẹ̀ gbalaja fún àwọn olóṣèlú ní kọ̀rọ̀ nígbà tí ojú bá po féré bí kò sí ẹnikẹ́ni níbẹ̀.